ti báọ́lọ́jì lórí ìkànnì olúyọ̀lé fm ninety eight point five orúkọ tèmi ni moshood habib abiola tinuade atọyọsóyè ló lóòtú ètò yìí elizabeth awoku lákéde ètò tó pè wá wọlé iléeṣẹ́ tó so onígbọ̀wọ́ ètò yìí ni incover biotech west africa limited iléeṣẹ́ tí ń lo ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé àti ìmọ̀ ìjìnlẹ̀ láti ṣe ìgbélárugẹ ìgbáyégbádùn gbogbo ọmọnìyàn nílẹ̀ áfíríkà nílẹ̀ adúláwọ̀ wọ́n tún wá ń ṣe ìrànlọ́wọ́ fún ìdàgbàsókè ètò ẹ̀kọ́ nílẹ̀ adúláwọ̀ iléeṣẹ́ tó so onígbọ̀wọ́ ètò inú nkọ́bá biotech west africa limited sàmúnà ó ṣe mọ̀ pé tígbìn bá ti fà ìkara ń tẹ̀lé ni. bẹ́ẹ̀ ni o ẹ kúrò lẹ́nu gbogbo tẹ́tí ń gbọ́ ìkànnì olíọ̀lẹ̀ ninety eight point five fm orúkọ tèmi ò tí ì yí padà samuel ajayi ló ń kí i pé ẹ káàbọ̀ sórí ètò gẹ́gẹ́ bí moshood ṣe sọ Inkaba Biotech West Africa Limited ni ó ṣoníbọ̀wọ́ ètò yìí. They are an African genomic company and they also contribute to educational development in Africa. Inkaba Biotech West Africa Limited òun ló ṣoníbọ̀wọ́ ètò yìí tí wọ́n ń fi ìmọ̀ ẹ̀rọ ìjìnlẹ̀ ṣe ìgbélárugẹ ìdàgbàsókè ìmọ̀ ìjìnlẹ̀ nílẹ̀ Áfíríkà àti ìdàgbàsókè ọmọnìyàn bẹ́ẹ̀ wọ́n tún ran ìdàgbàsókè ètò ẹ̀kọ́ lọ́wọ́ nílẹ̀ adúláwọ̀. ní tọ́píìkì tá a ṣàlàyé ni eegun gangan. bone. bẹ́ẹ̀ ni àkòrí tá a ṣàlàyé lórí ètò biology ní yorùbá ń jẹjọ nu eegun gangan òun la ṣàlàyé lórí ètò yìí a sì ṣàlàyé oríṣiríṣi àwọn nǹkan tí ń jẹ́ eegun àti tí a mọ̀ sí eegun gangan lórí ètò yìí ǹjẹ́ lọ́sẹ̀ yìí ṣùgbọ́n ká tó ní abánidọ́rẹ̀ẹ́ facebook. yes so. facebook.com slash olúyọ̀lé ninety eight point five fm facebook.com slash olúyọ̀lé ninety eight point five fm òun lẹ́ẹ̀fi darapọ̀ mọ́ wa nìkan ní abánidọ́rẹ̀ẹ́ tó bá kàn ní twitter ni at olúyọ̀lé fm lẹ́ẹ̀fi mm-hmm. darapọ̀ mọ́ wa ẹ sì lè darapọ̀ mọ́ wa lórí at biology ní yorùbá náà lórí twitter. yes so. at biology ní yorùbá òní lórí twitter àbí at olúyọ̀lé fm ṣùgbọ́n láti mọ ìwà ketekete nìkan ní abánidọ́rẹ̀ẹ́ facebook.com slash oluyole ninety eight point five fm òun lẹ́ẹ̀fi darapọ̀ mọ́ wa lórí ètò bàọ́lọ́jì ní yorùbá. ọmọ tí axial skeleton bí tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì a ṣàlàyé yes méjì a ti ṣàlàyé igba cranium mm-hmm. tàbí cranial bones òun la ṣàlàyé tó jẹ́ igba ọpọlọ ti ìgbà ọmọ kejì ti scott ta facial mhm. eegun ojú eegun tó gbó òun lá lórí ètò biology ní yorùbá là bẹ́ẹ̀ni fourteen òun ni eegun tó gbé ojú ró àwọn ni wọ́n ṣe fún àwọn ẹ̀yà ara tí wọ́n ń ṣe alamí fún ara wa bẹ́ẹ̀ni àwọn ẹ̀yà ara tí ń ṣe alamí fún ara wa òun ni à ń pè ní sense organs yes. eegun ojú yìí òun ló dáàbò bo àwọn ẹ̀yà ara yìí àwọn eegun wo wá ni ó dáàbò bo àwọn ẹ̀yà ara eegun ojú gangan ń bẹ ń bẹ eegun àgbọ̀n egun bẹ ń egun hmm. eegun òkè àgbọ̀n eegun ìsàlẹ̀ àgbọ̀n eegun inú ẹnu lọ́nà ọ̀fun ń bone ni ó ní eegun náà nà ọ̀fun palatine bone eegun etí ń eegun etí bẹ́ẹ̀ ni vestibular bone eegun mm-hmm. etí ń bẹ ń bẹ eegun mú ń bẹ ń bẹ eegun mú ó ń bẹ ń bẹ. nasal bone yẹn bẹ́ẹ̀ ni mm. àwọn eegun tí ó gbé eegun ojú dúró nù mm. kí n tún kà sàmúbàǹkà ìwọ̀nba léèwé àlékà gbogbo mẹ́rìnlá nǹkan lórí afẹ́fẹ́ ṣùgbọ́n bàǹkà àwọn bá tó ní lọ́dọ̀ rẹ̀ ń bàǹkà léèbò kó yá àwọn èèyàn wa. etí mosud sọ aláwọ̀kọ́ nasal bone. ìyẹn ò mú. palatine bone. eegun ọ̀nà ọ̀fun vestibular bone. eegun etí. then maxillae and mandible. bẹ́ẹ̀ni eegun òkè àgbọ̀n àti eegun ìsàlẹ̀ àgbọ̀n ó ní maxillae and mandibles. ṣùgbọ́n ká wá ṣe àsọyé ṣe é rí nínú àkójọpọ̀ eegun tó gbé ojú dúró yìí a sọ pé eegun etí ń bẹ ń bẹ ṣe é rí etí wa yìí kìí ṣe eegun gangan èròjà tó wà ń bẹ ló ń ṣiṣẹ́ bí etí ló ń ṣiṣẹ́ bí eegun cartilage ni hmm. ṣùgbọ́n ara eegun náà ni wọ́n ka cartilage mọ́ bó tiẹ̀ sẹ́ kékeré so eegun tó yí òkèrèkèrè àti wọn pè ló kéwkéw tẹ bá jẹ tí ó mọ dún kerere kerere kerere Sàámú rántí Sàámú ti jẹran jìnnà ẹrí bí ṣe ń rẹ́rìn nígbà mo yá kó kèrèkèrè àwọn eegun tí wọ́n gbé ojú rónú palatine bone ó ṣe pàtàkì eegun ọ̀nà ọ̀fun eegun tó gbé ojú ròyì náà ni wọ́n ràn wá lọ́wọ́ láti sọ̀rọ̀ yes àwọn ni wọ́n ràn wá lọ́wọ́ láti bí mo ṣe ń lanu tí mò ń padé lórí afẹ́fẹ́ eegun tó gbójú mi ró ni bí ò bá sí eegun ojú mẹ́rìnlá tó wà bọ̀rọ̀ gidi lójú òrì o speech our speech the facial bones aid speech bẹ́ẹ̀ the facial bones aid speech eegun ojú ló ń ran ọ̀rọ̀ sísọ lọ́wọ́ ṣé ẹ mọ̀ pé tá a bá ti la ẹnu báyìí àgbọ̀n wa yóò là yóò pàdé yóò là yóò pàdé ní ti eegun ń ṣe nu sì ni gbogbo ẹ̀ jẹ́ a sì ti yànnà náà díẹ̀ nínú wọn lórí ètò yìí lásìkò yìí ẹ mọ́ gbà ìpele darapọ̀ mọ́ wa lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ facebook facebook.com slash olúyọ̀lé ninety eight point five fm òun lẹ́ẹ̀fì mọ́ wò wá kétékété níkànnì abánidọ́rẹ̀ẹ́ facebook báyìí a ti parí àlàyé lórí ìpín alákọ̀ọ́kọ́ axial tó jẹ́ cranium àti facial, bones báyìí a wá bọ́ sí ìpín ẹlẹ́ẹ̀kejì tó wà ní abẹ́ axial ìpín ẹlẹ́ẹ̀kejì ni eh, kí ni ìpín ẹlẹ́ẹ̀kejì Egun egun ẹ̀yìn mo fẹ́ sọ léèbó ni <laughs> ni mo fi sọ pé kí Sàámú sọ vertebral column egun ẹ̀yìn vertebral column ó nípín vertebral column kọ́ ni spinal cord ni. ó yàtọ̀ o hmm. yóò dáa fún ọ fún béèrè tó béèrè òun Sàámú ní ṣé vertebral column kọ́ ni spinal cord vertebral column kọ́ ni spinal cord ṣẹ́rí vertebral column gangan ni eegun ọ̀pẹ́ ẹ̀yìn òun ló ran ọ̀pẹ́ ẹ̀yìn lọ láti nà tọ̀tọ̀ iṣẹ́ tí vertebral column ṣe a tún máa ń pè ní spine. Mm kì í ṣe spinal cord vertebral column náà là ń pè ní spine s-p-i-n-e spine vertebral column samuwa ní sọ yàtọ̀ sí spinal cord ó yàtọ̀ gédégédé spinal cord ní mùdùnmùdùn mùdùnmùdùn tí ń bẹ nínú eegun ẹ̀yìn wa tó náà tọ̀tọ̀ yìí òun là ń pè ní spinal cord mùdùnmùdùn yìí tá à ń pè ní spinal cord yìí a máa dàbí jẹ́ẹ̀lì táwọn ìyá wa máa ń fi sírun jelly hmm. like structure ní spinal cord mùdùnmùdùn ní o kìí ṣe eegun àwọn èèyàn wa mọ́ gbèsè dáńgbà táwa náà wà ní tá àti ìkẹ́kọ̀ọ́ àní spinal cord ẹ̀ kán hmm. <laughs> spinal cord kọ́ ló kán vertebral column àbí spine ló kán hmm. inú rẹ̀ ní spinal cord wà hmm. ó yẹ yín tẹ́ ẹ bá ń jẹ eegun ẹran ẹ rí i pé ẹ máa ń fa àwọn nǹkan kan mú sùnsùnsùn lẹ́yìn rẹ̀ tẹ́ mọ̀ fàámu sùn ah. sùn sùn sùn ṣùd láìkọ oúnjẹ ṣáà. bẹ́ẹ̀ ni èmi ò lè fi bò sàmú fi bò <laughs> ó sì lómi láàjì ń náà bó ṣe ni mo láìkẹ ó jẹun oúnjẹ yọ sóun la ṣe rí tẹ bá ti ń jẹran tẹ jẹ dẹyìn rẹ sùnsùnsùn tẹ bá ń fa mu mùdùnmùdùn rẹ òun gangan là ń pè ní spinal cord spinal cord ẹ ṣeegun spine or vertebral column léegun ǹjẹ́ bí eegun ẹ̀yìn wá ṣe wá wà ìtàn pè ní vertebral column mélòó ló pín sí twenty four gan ni gbogbo eegun ẹ̀yìn wa bẹ́ẹ̀ni láti ìsàlẹ̀ ọpọlọ láti ìsàlẹ̀ ọpọlọ báyìí láti ìsàlẹ̀ ẹgbà ọpọlọ ó wá gùn láti ibẹ̀ ó gùn dé bàdí torí eegun ẹ̀yìn wa yìí ó gùn wọnú ọpọlọ ní bíngán tíntínní ó wá gùn wá sálẹ̀ tóóró tọ̀tọ̀tọ̀tọ̀ ó wá sí ó wá sí ìbàdí wa mẹ́rìnlélógún ìní gbogbo eegun ẹ̀yìn yìí ṣùgbọ́n nígbà tá a wà ní kókó ọgbọ̀n lẹ́kan àbí ọgbọ̀n lé mẹ́ta bẹ́ẹ̀ ni ọgbọ̀n lé mẹ́ta ni eegun ẹ̀yìn yìí nígbà tá a wà ní kókó ọgbọ̀n lé mẹ́ta mẹ́tàlélọ́gbọ̀n òní nígbà tá a wà ń kókó ṣùgbọ́n bá a bá ṣe ń bàlágà sí ilégun yóò mọ darapọ̀ yóò mọ parapọ̀ títí títí títí títí tí ó fi di mẹ́rìnlélógún twenty four mẹ́rìnlélógún yìí la wá pín sí márùn hmm. a pín eegun ẹ̀yìn wa tó jẹ́ mẹ́rìnlélógún yìí a tún wá pín sí márùn ọ̀tọ̀ọ̀tọ̀ torí iṣẹ́ tọ̀tọ̀ tí wọ́n ń ṣe márùn tá a pín sí Sàámú bá yànnà náà márùn-ún cervical vertebrae hmm. ẹlẹ́ẹ̀kejì thoracic vertebrae ẹlẹ́ẹ̀kẹta lumbar ẹlẹ́ẹ̀kẹrin sacrum ẹlẹ́ẹ̀karùn-ún coccyx. Sàámú ti ka márààrún nínú eegun ẹ̀yìn fún wa ó ní cervical vertebrae lálákọ̀ọ́kọ́ á lè ní cervical vertebrae hmm. cervical vertebrae ẹlẹ́ẹ̀kejì ní thoracic vertebrae ẹlẹ́ẹ̀kẹta ní lumbar vertebrae ẹlẹ́ẹ̀kẹrin ni sacrum vertebrae or sacra vertebrae ẹlẹ́ẹ̀karùn ni coccyx c-o-c-c-y-x èyí ni mo fẹ́ yọ àwọn èèyàn lẹ́yìn láti pè coccyx c-o-c-c-y-x coccyx nìkan yìí alákọ̀ọ́kọ́ ni cervical vertebrae c-e-r-v-i-c-a-l cervical vertebrae ẹlẹ́ẹ̀kejì ni thoracic vertebrae ẹlẹ́ẹ̀kẹta ni lumbar vertebrae ẹlẹ́ẹ̀kẹrin ni sacrum tàbí sacral vertebrae ẹlẹ́ẹ̀karùn ni coccyx vertebrae or coccyx ṣe rí márààrún yìí bí wọ́n ṣe tò nínú textbook yín kàn ṣe rí ìdí tí àwọn nǹkan táwa ń sọ lórí ètò ìfi yàtọ̀ sáwọn nǹkan tó wà nínú textbook ń gbà mí ni pé àwọn sílábọ̀sì tá à ń lò àwọn ìmọ̀ ìjìnlẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ìmọ̀ ìjìnlẹ̀ ti gorí ẹ̀ gorí ẹ̀ gorí ẹ̀ ojoojúmọ́ ní ìmọ̀ ìjìnlẹ̀ ń kún hmm. sí i àwọn tí wọ́n so onígbọ̀wọ́ èkútò yìí ń kọ́ bá biotechnology ilé iṣẹ́ tí ń fi ìmọ̀ ẹ̀rọ ìjìnlẹ̀ ṣe ìdàgbàsókè àti ìgbélárugẹ ọmọnìyàn ni iṣẹ́ táwọn ń ṣe nu ìmọ̀ ìjìnlẹ̀ ń rìn ń dàgbàsókè lójoojúmọ́ ni torí ẹ̀ láàfin gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́rẹ́ káròbí tá a ti kọ́ ní ọdún mẹ́wàá sẹ́yìn ogún ọdún sẹ́yìn iná ní bẹ nínú ẹ̀kọ́ ọmọ ìjìnlẹ̀ lérò ó ti yàtọ̀ a wá ṣàlàyé alákọ̀ọ́kọ́ nínú eegun ẹ̀yìn cervical vertebrae nínú márààrún cervical vertebrae lálákọ̀ọ́kọ́ ẹ̀mí ìlọ́bì kankan ẹ̀yà àwọn kan tẹ́ ẹ kọ́ lẹ́wọ̀ orí ètò biology ní Yorùbá lẹ́wà níkànnì Olúyọ̀lé FM ninety eight point five. káàbọ̀ padà sórí ètò bàọ́lọ́jì yorùbá nìkan ni olúyọ̀lé fm ninety eight point five ilé akéde oríta basọ̀run nílùú ìbàdàn ètò tí nkọ́bá biotech west africa limited ṣe onígbọ̀wọ́ rẹ̀ àlàyé tá à ń ṣe lórí eegun ẹ̀yìn ni a sì sọ pé márùn-ún ni eegun ẹ̀yìn pín sí twenty four ní gbogbo ẹ̀ àwa pín wọn sí márùn-ún nípele ìpele alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní cervical vertebra hay mm-hmm. ǹjẹ́ kí ni à ń pè ní cervical vertebra hay cervical vertebra hay òun ni ìpín alákọ̀ọ́kọ́ nínú eegun ẹ̀yìn méje sì la pín cervical vertebrae sí nínú eegun ẹ̀yìn ó ní eegun tó bẹ̀rẹ̀ láti ìsàlẹ̀ pàkọ́ wa débi ọrùn wa báyìí ohun gangan là ń pè ní eegun ọrùn cervical vertebrae ní eegun ọrùn wa ìwádìí sì fi yé wa pé bí eegun ọrùn wa ṣe wà ìtàn pè ní cervical vertebrae méje ni bó tiẹ̀ ṣe pé àwọn ibìkan wọ́n sọ pé mẹ́jọ ni ṣùgbọ́n wọ́n ń gbé síra wọn ni ṣe é rí cervical nerve ẹ̀ṣọ́ eegun ọrùn ẹ̀ṣọ́ eegun ọrùn nerve là ń pè ní ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ eegun ọrùn mẹ́jọ ni ṣùgbọ́n eegun ọrùn gangan méje ni hmm. so yẹ yín bá wọn cervical nerve is eight cervical vertebra a is seven ṣé wá cervical vertebra a yìí ó gùn láti ibi ìsàlẹ̀ ọrùn wa títí dé láti ibi ìsàlẹ̀ pàkọ́ wa títí dé ibi ọrùn wa gbèdéke tẹ bá wò mí lórí ìkànnì ayélujára ẹ rí mo ṣe ń ṣe ṣe wá rí cervical vertebra a yìí c one to c seven òun la fi kọ́ sínú ìwé láti fi rántí ẹ̀ c one to c seven ká fi mọ̀ pé méje ni. alákọ̀ọ́kọ́ eegun ọrùn àkọ́kọ́ tó jẹ́ ìpín cervical vertebrae òun là ń pè ní atlas. Hmm. eegun ọrùn àkọ́kọ́ tó jẹ́ ìpín cervical vertebrae òun là ń pè ní atlas. atlas kì í ṣe atlas ìwé o. kì atlas tí wọ́n ya gbogbo máàpù àgbáyé sí. Hmm. atlas eléyìí eegun ni. ǹjẹ́ bó wá ní atlas ṣe rí? kí ni iṣẹ́ tí atlas ń ṣe èyí tó jẹ́ ọmọ àkọ́kọ́ cervical vertebra a atlas iṣẹ́ tí ń ṣe ni pé òun ní jẹ́ ká lè gbé ọrùn sókè sísàlẹ̀ tá a bá ṣàkíyèsí a rí pọ̀pọ̀lọpọ̀ ọ̀nù wa tí ń bá béèrè béèrè lọ́wọ́ wa a nífẹ̀ẹ́ sí ká mọ̀ fọrùn down àní hmm, hmm. fẹ́ sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ni àbẹ́kọ̀ á wà á gbé ọrùn sókè sílẹ̀ ó wọ́pọ̀ láàrin àwọn ọmọ kékeré bẹ́ẹ̀ ni hmm. atlas helps nodding nodding ó ní jẹ́ ká lè gbé ọrùn wa sókè sílẹ̀ ó sì jẹ́ ìpín àkọ́kọ́ nínú eegun ọrùn tá à pè ní cervical vertebrae sóye yín ìpín ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ ìpín cervical vertebrae eegun ọrùn òun là ń pè ní axis bẹ́ẹ̀ni ṣùgbọ́n kí n tó bọ́ síbẹ̀ jẹ́ n sọ bí atlas ṣe rí tí wọ́n bá yà á lẹ̀ atlas dàbí òka ọwọ́ ni ring like bẹ́ẹ̀ni ṣùgbọ́n wọn ò wá ní ihò nínú hmm. it doesn't have any hollow but it has it is a it is a ring like structure but it doesn't have any hole or it doesn't look hollow it's, it's not hollow it's not an hollow object it's just ring like kò ní hole nú ṣùgbọ́n bí òkà ọwọ́ ni atlas ṣe rí eegun ọrùn tí ń jẹ́ kí a lè gbé ọrùn wa sókè sí lẹ́nu eegun ọrùn kejì tó jẹ́ ìpín cervical vertebrae òun là ń pè ní axis òun ni eegun ọrùn kejì nínú méje tó wà axis yìí iṣẹ́ tóun ṣe ni pé òun ló tọ ọrùn wa di èyí tó lè yí three sixty tó lè yí sọ́tún sósì káàkiri ṣe rí i pé mi náà yín èmi náà yín ọrùn mi sọ́tún sósì báyìí axis ò ní ìpín eegun ọrùn kejì the second division of cervical vertebrae is the axis axis nípín eegun ọrùn kejì nínú cervical vertebra mm-hmm. ṣẹ̀rípa tí ń tẹ̀síwájú nínú mọ̀jìnlẹ̀ nípa eegun àwọn ẹranko ẹranko ní gbogbo wa bó ṣe wà lọ́rùn ẹ̀sìn bẹ́ẹ̀ ló wà lọ́rùn tèmi ìwádìí tí wọ́n fi wá mo fẹ́ sọ̀ǹgá fún yín tí ó ṣe ṣe hmm. ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé fi yé wa pé iye egun tí ń bẹ lọ́rùn wa náà ní bẹ lọ́rùn àgùnfọn bẹ́ẹ̀ ni studies made it known that the same cervical vertebrae téèyàn ní òun náà ni giraffe ní àgbáhàn rere náà là ń pè ní giraffe àtúnpè lágùnfọn. Hmm ṣùgbọ́n wàá sọ pé bò wá lọ́rùn jìráàfù ṣègùn ju tiwa lọ <laughs> nígbà jẹ́ pé egun kan náà níbẹ̀ lọ́rùn wa nígbà tó bá dórí whatsapp group wa á ṣàlàyé lórí wọn pé àwọn tí ó fi béèrè ṣé wàá lè ṣe ti kọ́ lẹ̀ bá wọn pé àwọn said giraffe and humans have the same number of vertebrae cervical vertebrae bẹ́ẹ̀ ni ṣé wàá rí atlas àti axis àti ṣàlàyé wọn márùn yòókù wọ́n parapọ̀ wọ́n lọ so mọ́ eegun àárín ẹ̀yìn tá à ń pè ní thoracic Vatibrahe ni hmm. ṣùgbọ́n cervical vatibrahe la ṣàlàyé lónìí ní pẹrẹu pátápátá c one to c seven méje ni bó ṣe wà lára eku ló wà lára èmi mọ̀ṣúdì bẹ́ẹ̀ ló wà lára àwọn ẹṣin ṣe eré egun ẹ̀yìn yìí ó gùn láti ìsàlẹ̀ pàkọ́ wa bá a ṣe sọ dé tó fi dé ibi ìrù bẹ́ẹ̀ ni o ẹni sẹ́ ẹni rù ni ẹni rù mọ́ṣúdì gan ni rù sàmú ṣó ní rù gbogbo ìṣẹ̀dá ènìyàn ló nírù. Eh, mm, mm. sàmúso onírù ó ní gbogbo ìṣẹ̀dá ènìyàn ló nírù sàmúso ìwọ̀ nírù o ò fẹ́ sọ pé onírù o ìrù rẹ ló jókòó lé o sọ pé onírù. mo nírù. sàmú sọ pé onírù mọ́súdì gan nírù gbogbo àwọn olùgbọ́ wa tẹ̀gbọ́ wálé náà ni gbogbo ìṣẹ̀dá abẹ̀mí ló nírù ṣùgbọ́n rù tiwa yàtọ̀ sí ti àwọn ewúrẹ́ àbí ti ìnàkí. bẹ́ẹ̀ ni o. ìwádìí fi yé wa pé láyé ìjọ́un bírú àwọn ọ̀bọ ṣe gun nírú èèyàn gùn ṣùgbọ́n bá a ṣe ń dàgbà sí tá à ń yí àwọn agbègbè wa padà adaptation mm-hmm. ìní ó jẹ́ kí irun wa dínkù ṣùgbọ́n gbogbo èèyàn ló nírù àlàyé tí a ṣe nu lórí cervical vertebrae ọ̀sẹ̀ tí ń bọ̀ láàmú thoracic vertebrae mm-hmm. a sì yànnà náà. kí a tó káàdì ètò yìí lẹ́mọ̀ọ́ṣùd. mo ń gbọ́. mo fẹ́ béèrè ìbéèrè kan. ìbéèrè wo nu. No? gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ṣe oníbọ̀wọ́ ètò yìí. bẹ́ẹ̀ni Incoba Biotech West Africa Limited. Mm-hmm. mo fẹ́ béèrè pé what is the contribution of biotechnology to bone development kí ni. Hmm, hmm, hmm. Sàámú ìwo ló ti rí béèrè òun tún sọ tún sọ tún sọ. what is the contribution of biotechnology to bone development à ń sọ̀rọ̀ nípa eegun. bẹ́ẹ̀ni what is the contribution of biotechnology to bone development kí ni wọ́n ń pè ní biotechnology biotechnology lílo ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé mm. láti ṣàgbélárugẹ ìgbé ayé ọmọnìyàn ní biotechnology ó wá ní kí ni iṣẹ́ tí ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ń ṣe lórí ìgbélárugẹ eegun mm-hmm. àti pé àwọn ọ̀nà wo ni ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ló fi ran bí a ṣe mọ àwọn eegun sí lọ́wọ́ ṣe é rí ìbéèrè yìí dáa ṣe é rí when we are talking about contributions of biotechnology to bone development àwọn àìsàn oríṣiríṣi wà tí máa ń ṣe eegun lóríṣiríṣi hmm. àkọ́kọ́ ń bẹ̀ ni osteoporosis hmm, tí máa ń ṣe eegun eegun ò ní gbó àrùn ni o eegun ò ní gbó yóò ṣe eegun ó pọ̀pọ̀ láàrin àwọn ọkùnrin àti obìnrin ṣé wàá rí láìsí ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé biotechnology àwọn onímọ̀ ìwádìí ìjìnlẹ̀ ò ní mọ bí àwọn àìsàn yìí ṣe ń ṣe eegun aláwọ̀kọ́nù wọn ò sì ní mọ bí wọ́n ṣe ń lo àwọn oògùn oríṣiríṣi láti tọ́jú àwọn àìsàn tí ń ṣe eegun àbí ẹ̀yà ara yòókù ní gbogbo ògbé ayé ọmọnìyàn pátápátá la ti ń lo biotechnology fún ìdàgbàsókè ìlera ọmọnìyàn ẹ wo genetics tẹ̀ ń wò ó tá à ń pè ní tá a mọ DNA gbogbo èèyàn mọ̀ tí wọ́n fi mọ́ mọ bàbá ọmọ bẹ́ẹ̀ni tó jẹ́ òótọ́ mhm. ara ìmọ̀ ẹ̀rọ ọ̀gbàlódé biotechnology òun ni òun ló mú wá tá a fi mọ̀ wọn ò lè ṣe oògùn kankan láti tọ́jú àrùn kankan láìsí pé wọ́n lo ìmọ̀ ẹ̀rọ ọ̀gbàlódé láti wo bí oògùn ó ṣe ṣiṣẹ́ sí. Si bó gan ni kíní ìṣe ń ṣe sí lára àwọn ọmọnìyàn àtàwọn ìṣẹ̀dá yòókù fún díẹ̀ yìí bá bí ń pín contribution of biotechnology to bone development biotechnology has really helped in the discovery of drugs or medications to treat different bone diseases àwọn oògùn oríṣiríṣi láti tọ́jú àìsàn eegun. ṣòlè fún alápẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ni fún àpẹẹrẹ irú osteoporosis gbọ́n ní àǹfààní láti so okòògùn kankan lórí afẹ́fẹ́ hmm. torí tó yóò sì fún ìlera rárá biology ni à ń ṣe biotechnology sì ni tá à ń sọ ṣùgbọ́n osteoporosis tó jẹ́ àìsàn eegun á sì ṣàlàyé ìgbà tá a bá ń káàdì ètò yìí lẹ̀ ó wà lára àwọn tí biotechnology tó ran àwọn èèyàn láti mọ bí wọ́n ṣe ń tọ́jú àìsàn bákan náà ó ní nǹkan tá à ń pè ní stem cell bẹ́ẹ̀ ni ó tiẹ̀ ká sọ èyí fáwọn èèyàn wa ṣe mọ̀ pé nínú ètò ẹ̀kọ́ ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ nìsín gbogbo àwọn ibi ọmọ tá a mọ̀ ń sẹ́wọ̀n àti ìwọ ọmọ wọ́n ti fi ń ṣe oògùn nínú stem cell therapy hmm. bẹ́ẹ̀ ni gbogbo àlà ń pariwo vaccine vaccine fún covid nineteen nǹkan kan ṣe mọ̀ pé àwọn èròjà sẹ́ẹ̀lì tó ti kú àwọn èròjà agbèjà ara sẹ́ẹ̀lì oríṣiríṣi ní ẹ̀mú papọ̀ tí wọ́n fi ṣe vaccine yẹn tí ó sì dáàbò bo ara wa tó jẹ́ àjẹsára stem cell therapy náà wọ́n ti ń lò láti tọ́jú àwọn àìsàn oríṣiríṣi tó lè ṣe ọmọnìyàn ìní ó fi ṣe pàtàkì láti nímọ̀ biology láti nímọ̀ biotechnology microbiology hmm. gbogbo ògbé ayé wa pátápátá biology biology ni hmm. bó ṣe rí nu a lè ṣe láì kẹ́kọ̀ọ́ biology ètò eegun ara la sì ṣàlàyé kí n wá mú láti bẹ̀rẹ̀ tá a ti bẹ̀rẹ̀ rẹ̀ a bẹ̀rẹ̀ skeletal system aso hydrostatic skeleton yes, endoskeleton exoskeleton a wá sọ àwọn àlàyé hydrostatic skeleton àti exoskeleton a sọ pé endoskeleton léegun láti kan ìgbàlẹ̀ mhm. endoskeleton la wá sọ pé ó pín sí oríṣiríṣi mhm. endoskeleton kọ́kọ́ pín sí méjì axial skeleton àti appendicular skeleton mhm. so yẹyin bá a ṣe ń bọ́lẹ̀ díẹ̀díẹ̀ a wá sọ pé axial skeleton lákòókò ṣàlàyé axial skeleton yìí òun la pè ìpín rẹ̀ ní alákọ̀ọ́kọ́ skull bẹ́ẹ̀ni ẹlẹ́ẹ̀kejì vertebral column ẹlẹ́ẹ̀kẹta rib mm-hmm. bẹ́ẹ̀ni a sọ pé skull ò ní igbá orí yes a sọ pé ó ní cranium mm-hmm. àti facial bones a sọ pé cranium ló gbé ọpọlọ dúró mm-hmm. tó jẹ́ ìpín skull a sọ pé facial bones ló gbé ojú dúró òun la ṣàlàyé níbẹ̀rẹ̀ ètò yìí a sọ pé mẹ́rìnlá ni facial bones cranium mẹ́jọ mẹ́jọ ó jẹ́ twenty two bẹ́ẹ̀ni so oúnjẹ yín bá wọn àwa ṣàlàyé àwọn eegun ojú tó jẹ́ facial bones mẹ́rìnlá àṣàlàyé wọn lẹ́yìn rẹ̀ la wá bọ́ sí ìpín axial skeleton kejì tó jẹ́ cervical vertebrae or spine spine lẹ́yìn rẹ̀ àwa ní spine yìí òun náà pín sí márùn mm-hmm. ṣùgbọ́n mẹ́rìnlélógún ni gbogbo rẹ̀ jẹ́ eegun ẹ̀yìn là ń pè ní spine vertebral column àwa ge sí wẹ́wẹ́ a sọ pé alákọ̀ọ́kọ́ rẹ̀ ní cervical vertebra a cervical vertebra a yìí a sọ pé méje ni c one two c seven àwa sọ pé alákọ̀ọ́kọ́ rẹ̀ òun ni à ń pè ní atlas eegun tí ń jẹ́ kí ọrùn lọ sókè lọ sílẹ̀ tó dàbí òkà ọwọ́ ṣùgbọ́n kò ní hònú ẹlẹ́ẹ̀kejì òun la pè ní axis mhm. eegun tí ó ń jẹ́ ká lè gbé ọrùn wa sí ọ̀tún àti sí òsì. Si ṣe wá rí nínú axis nǹkan ẹyọ tá a fi lé axis a máa wú síta kọ̀ǹgù díẹ̀. Mm, yes yes òótọ́ ni. it has a projection. Mm-hmm. torí wọ́n lè béèrè lọ́wọ́ yín nínú ìdánwò àbí kẹ́ ẹ tiẹ̀ fi lè mọ̀ dáadáa ẹ rí i pé ọrùn wa báyìí tẹ́ bá wò ó wú tíntín mm-hmm. kìí ṣe gògóńgò o ṣùgbọ́n ọrùn wa ò lè mọ̀ wú tíntín yàtọ̀ sí àwọn tí wọ́n sanra gan tọrùn wọn irú sàmú <laughs> irú sàmú ọrùn rẹ̀ ò yọ dáadáa ṣùgbọ́n ọrùn tèmi tí. Tí mo jẹ́ran gbígbẹ èsè ìdín yìí ọrùn mi rọra wó síta tíntín ó yàtọ̀ sí gògóńgò mm. ṣe é rí odontoid process là ń pè little projection tó wà ní axis odontoid process. bẹ́ẹ̀ ni ẹ máa ń jáde ń jam dáadáa. bẹ́ẹ̀ o ní little projection tó wà ní axis eegun ọrùn wa ti ń jẹ́ ká lè yín ọrùn sọ́tún sósì ó ní ibìkan tó wú tíntín mm-hmm. níbẹ̀ ìwúra yìí là ń pè ní odontoid process. o d o n t-o-i-d odontoid process tẹ́ bá ti rántí odó ògùn yẹn lé ẹ mọ nta n sọ. àní mo ṣùdọ́ láìkó jẹ odóògùn yan. bẹ́ẹ̀ni odontoid process oní projection axis lẹ́yìn rẹ̀ la wá ṣàlàyé àwọn ọ̀nà tí ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé tó fi ran ìdàgbàsókè eegun lọ́wọ́ bẹ́ẹ̀ni mhm. biotechnological contributions to bone development àìsọ pé ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ló ń ran bí wọ́n ṣe ń ṣe àwárí àwọn oògùn oríṣiríṣi tí wọ́n fi ń tọ́jú àwọn àìsàn tó ń ṣe eegun lóríṣiríṣi bó ṣe rí nu. lórí ètò bàọ́lọ́jì ní Yorùbá lónìí alérò pé ti kọ́ ẹ̀kọ́ lóríṣiríṣi lórí ètò yìí. wọ́n ti kọ́ ẹ̀kọ́. ìpín tẹ́ á lọ́sẹ̀ tí ń bọ̀ ní thoracic vertebrae méjìlá ni thoracic mm-hmm. vertebrae mm-hmm. èyí ni eegun àárín ẹ̀yìn eegun àárín ẹ̀yìn òní thoracic vertebrae t one to T12 ó ní eegun àárín ẹ̀yìn ẹ wàá jẹ́ kí ìbéèrè kan máa tanútasẹ̀ nínú yín ǹjẹ́ kí ló dé tí wọ́n fi máa ń ní olóńgbò tí wọ́n bá jù ú lẹ̀ lè gbé ẹjọ́ olóńgbò kí látòkè tẹ́ ẹ bá jù ú lẹ̀ láti òkè kò ní fẹ̀yìn kanlẹ̀ yóò yí bírí ni hmm. a máa ń pe kinní yìí ní feline spine bẹ́ẹ̀ ni feline spine òun la máa ń pè òun lè egun ẹ̀yìn olóńgbò ǹjẹ́ kí ni reason tó fi rí bẹ́ẹ̀ ẹ mọ jẹ́ kí béèrè ń kó ta ń tasẹ̀ nínú yín di ìjẹ́jọ́ tá a ṣàlàyé àárín ẹ̀yìn thoracic vertebra hey adúpẹ́ lọ́wọ́ yín tẹ́ bá a fi ìfẹ́ gbọ́ ètò bàọ́lọ́jì ní yorùbá fún tòní tinú adé atọ́yọ̀sóyè ló lóòtú ètò yìí iléeṣẹ́ tó so nígbọ̀wọ́ ètò yìí ni incoba biotech west africa limited iléeṣẹ́ tí ń fi ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ṣe ìgbélárugẹ ìgbé ayé ọmọnìyàn nílẹ̀ adúláwọ̀ iléeṣẹ́ yìí náà ni ó ń ṣe ìgbélárugẹ fún ètò ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ mm-hmm. science and technology development in africa iléeṣẹ́ yìí ló ń ṣe ìrànlọ́wọ́ fún un ìdí nìyí tí wọ́n fi so onígbọ̀wọ́ ètò bàọ́lọ́jì yorùbá ká lè mọ́ dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ lórí ìmọ̀ ìjìnlẹ̀ kí wọ́n lè ní ìgbé ayé gbádùn káàkiri ilẹ̀ adúláwọ̀ moshood abib abiola ló kọ tèmi zero eight zero five eight four six nine five seven three òní tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ whatsapp group wa àbẹ́ fẹ́ pè wá fún béèrè kan àbómi zero eight zero five eight four six nine five seven zero zero eight zero fifty eight forty six ninety five seventy three zero eight zero fifty eight forty six ninety five seventy three èkìtì ní gbogbo ọjọ́ jímọ̀ ní dédé agogo mẹ́jọ kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lórí olúyọ̀lé ninety eight point five fm.